gbogbo ilé ìdìbò àbí bí ẹni pàwá ló jọba rí o mú gbogbo ọ̀nà tí owó ti ń wọlé fáwa o sì mú gbogbo ẹ̀ o dí pa. àfi bí ẹni pàwá náà ò jọba rí èmi ti jẹ òun ti jẹ gbogbo ibi tí a ti ń rí owó tí ajé ti ń wọlé ajé ògúngún tó ti ń wọlé fún wa o sì mú gbogbo o sì dí pa wọn ń ṣayé bẹ́ẹ̀. wo sórí gbogbo tó ń ṣe yìí gíragíra ni o gíragíra tó ń ṣe yìí kò débì kan bọ̀ o sórí èmi ò bá ti yànjẹ́ kẹ́nìkan kan mọ̀ bá tèmi jẹ́ o gbogbo ẹni ó bá sì lóun ṣetán láti bá tèmi jẹ́ ó fẹ́ ṣe ra rẹ̀ ni torí bó ṣe wà yìí ah ńgbà tí mo jọba mo mọ tí mo ṣe ńgbà tó náà jọba ó mọ tó ṣe ìwọ wá débẹ̀ ní sọ ọmú gbogbo ẹ̀ ọ̀dánù ọwọ́ afẹ́ dínà mọ́ ara rẹ̀ ara rẹ̀ lọ dínà mọ́ ò lè dínà mọ́ wa o torí a ti ṣe é lẹ̀ ni ó tó àwọn kan wọ́n máa kó ẹran gbabi ọ̀dọ̀ mi lọ́hùn tán máa ń ṣe máa gbowó lọ́wọ́ àwọn àwọn ohun wọ́n wá sọ ń dò ní wọn ni wọn ní kábíyèsí ní káwọn máa sanwó mọ́ kí ni mo ṣe fún ọ ọmọ dì mí lẹ́nu jẹ ni bí ọba lóun ṣe tọ́tọ́ ó dì mí lẹ́nu jẹ ọlọ́run dì lù ẹ̀ lẹ́nu jẹ o. ilé olú pẹpẹ súpù wo wọn ò ti mọ̀ mí ah. bí àpàlọ̀ wo wọn ò ti mọ̀ mí wípé ọba àwọn ọba jayéjayé ni. Ah, ah. ọwa ọwa mú gbogbo ọ̀dàrú. orí yìí bàjẹ́. kábíyèsí. máa láàrú kẹrẹmẹ lórí. mo bá àìsàn yé padà ẹ dúró ẹ jẹ́ ń lo gbá tèmi o ẹnu balẹ̀ kó bu ẹ̀dì nígbà tí oníkálukú bá débẹ̀ òun ló mọ tó ń ṣe nípò òun kálukú ló máa tó fi àsìkò ẹ̀ ló fi ṣe ṣìnà ni wọ́n fásìkò ẹ̀ ṣe obìnrin ló fi ń kó òun gbẹ́sẹ̀ lóbìnrin ni ìwọ ọlọ́run ni ẹni tó ṣẹ̀ inú ìwọ ọlọ́run fún kó gbẹ́sẹ̀ lé orílẹ̀ owó lèmi wá wá sórí ipò nígbà tí mo mọ̀ pé ó lásìkò bí mi ò ṣe ní tòṣì mọ́ òun ni mo wá sórí ipò bí mo lè ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí gbogbo owó tí n bá rí èmi ni mo ní o. ẹ ẹ kábíyèsí bàbá wa ọba wa ẹ má bínú ẹ dákun torí Ọlọ́run ẹ dákun gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ ẹ dáríjì wá ọmọ lajẹ sí yín ẹ forí jù torí Ọlọ́run gbogbo ibi tá a ti ń rí owó ẹ ẹ sínà rẹ lẹ fún wa káwa náà lè máa rọ́wọ́ la ẹjọ torí Ọlọ́run ẹ pẹ́ lórí ìtẹ́ bàbá yín yìí ẹ pẹ́. ẹ ẹ wo kábíyèsí èmi náà fẹ́ dọ̀bálẹ̀ bíi tiẹ̀ àmọ́ mo rántí ọjọ́ kan ọjọ́ kan tí mo jọba nígbà tó náà jọba kí gbogbo eléyìí ò ṣe kankan ẹ dákun ẹ dárí ẹ̀ṣẹ̀ ìwádìí wa ṣe rí gbogbo tá à ń sọ yìí èmi kan bùgá lásán ni mo kàn mo kàn ṣe bó ṣe wù mí lásán ni kì í ṣe pé bẹ́ẹ̀ kò tọkàn mi wá wọn èmi ìsàlù arọ́bàfín ẹ dákun ẹ sínà jẹ wa fún wa ẹ dákun. ọ̀dà abani aráàlú ń dá àbánikan dá ìkankan ò lè mú òkúta àbí ṣùgbọ́n àṣẹ ló bá ń pa àṣẹ ló bá ń pa ọba kan ìdábàá abẹ́ẹ̀kọ́ títí dìgbà tí ń fi lo ìgbà tèmi tán ní orí oyè yìí mi ò fẹ́rẹ́ ilé ìjìlá fún yín.